salamun alaikum wa rahmatullahi wa barakatu. wa alaikum salam wa rahmatulahi tahala wa barakatu. káàkiri àgbáyé ni àwọn èèyàn ti ń dunnú tí wọ́n ń ṣe ayẹyẹ pé december dé december dé kérésì lọ́kọ́ wọlé ní nǹkan bíi ijọ́ mélòó kan sìn àbí ká tó ṣẹ́jú pẹ́ a máa tún ṣe happy new year náà ǹjẹ́ mùsùlùmí ṣé àwa náà lẹ́tọ̀ọ́ láti bá wọn dún láti bá wọn ṣàjọyọ̀ ayẹyẹ tó wà ń ta yìí. Ada ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah ìkẹ́ ìgẹ̀ kó máa bá anabi wa muhammad sallallahu alaihi wasallam akí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bẹ láyé àti àwọn tí wọ́n ti lọ bá a kẹ́ wọn ní kẹta ayé sì bá a kẹ́ wọn ní kẹtì alikiyama tá a bá ní ká wo àsìkò tí a wà yìí ó jẹ́ àsìkò tí àwọn apá kan ẹlẹ́sìn kejì tí wọ́n ń dunnú lọ́wọ́lọ́wọ́ tá a bá wá ní ká wo kó tó di ìgbà náà gbogbo tí ń jẹ́ ọjọ́ ayé tọlọ́wọ́n bá ní ọ̀sẹ̀ ayé tọlọ́wọ́n bá ní oṣù ayé tọlọ́wọ́n bá ní ọdún ayé tọlọ́wọ́n bá ní ife ń jáde pé ọba tí ó dá gbogbo ọjọ́ yìí ó wá dá àwọn àyè kan tí ó máa jẹ́ ìdùnnú fún kó wa wa tàbá ní ká wo ọjọ́ jímọ̀ ọjọ́ ìdùnnú ni bó ṣe jẹ́ ọjọ́ ìdùnnú fáwa yìí ọjọ́ sunday tó wá jẹ́ ọjọ́ ìdùnnú fáwọn kan náà ìfẹ́ là ń láti lò àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kò sẹ́nìkan tó ní ìdùnnú láyé àfọ̀bá tí ń jẹ́ Allah ìdùnnú yìí ó ń pín sọ́dọ̀ àwọn kan ó sì ń pín bànújẹ́ sọ́dọ̀ àwọn kan bọ̀tì ìdùnnú tó wá pín káàkiri gbogbo àgbáńlá ayé lé ní títì mi ní títì yín náà ni tá ò bá bá bára wa dunnú báwo náà nẹjọ́ tí ìdùnnú bá kàn wá náà tálẹ́ tí ò bá wà náà dunnú bí ò bá sí ohun tí ń jẹ́ a lè rẹ́sìn ṣe o torí pé ẹni tó jẹ́ aṣíwájú ẹ̀sìn bí ò bá sì fẹ́ wọn ò ní kírun lẹ́yìn rẹ̀ aṣíwájú ẹ̀sìn kejì náà tí ò bá sí ìfẹ́ wọn ní tò lẹ́yìn rẹ̀ kí ló wá dé táwo máa retí ìdùnnú lọ́dọ̀ tí wọn kọ́ bá wa yọ̀ tó yẹ pé tí ìdùnnú tó náà bá wa dé àwọn òní bá wọn yọ̀ á máa pè wọn ní ẹlẹ́bọ ẹnìkan ò lè fọwọ́sọ̀yà pé òun ti gbàwé àlùjọ náà dípò kẹ́nìkan máa wá jáwé àlùjọ náà fẹ́nìkan ẹnìkan ò lè sọ pé òun ti mọ̀ dípò kí yóò máa sọ pé ẹnìkan ò wá mọ̀ gbogbo apátápátá kò sẹ́nìkan tá à ń sìn kọjá ọba tí ń jẹ́ Allah ẹ̀sìn títí ẹni kò mọ̀ tó bá gbìyànjú tó bá pè wọ́n sẹ́sìn tiẹ̀ pé ó ṣàlàyé ẹ̀sìn tiẹ̀ fún wọn tó bá tẹ́ wọn lọ́rùn tó bá gbà á alihamdulilayi bí o bá sì tẹ́ wọn lọ́rùn tí wọn ò bá wá gba ohun tí ń jẹ́ ẹ̀sìn náà ó ṣe fi wọ́n lẹ̀ kò sẹ́nìkan tó ní ìní àti ọ̀la àfọ̀bá tí ń jẹ́ Allah ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́dọ̀ ọba tí ń jẹ́ Allah àárọ̀ tọlọ́hun ni ọ̀sán wa tọlọ́hun ni alẹ́ wa tọlọ́hun ba ni ẹni tí ń lọ sí Ìbàdàn tí ò tí ì wọ mọ́tò láti kó nílé tó lọ pé ọ̀hún yẹn patí yẹn dùn ọ̀hún yẹn ọ̀hún yẹn dùn ó dìgbà tá a bá dọ̀hún kò sẹ́nìkan tí ó ṣèdájọ́ èmi àti ìwọ kọjá bá ti ń jẹ́ Allah ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lò nítorí pé kí ni o ọjà kan náà làjọ ń lò títì kan náà làjọ ń gbà báǹkì kan náà ní buwájọ ń lò kí ló wá dé táwọn sọ pé lágbájá ò dá lágbájá ò dá àwa ò retí ìbànújẹ́ nígbà táwa ń ṣe ọdún tiwa tá à ń ṣe ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ wọn bá wa ṣọdún ìgbà táwọn wá ń ṣe tiwọn kí ló dé táwọn á jáwèé náà fáwọn káàtó páwọn ò wá dá ẹja páyọ Ọlọ́run ẹja bẹ̀rù Ọlọ́run bá Ọlọ́run kó má ṣe wọlé àti tóbi rẹ má ṣe gbàdúrà wa. tí wọn bá ní pé bí wọn bá ṣe ìdáná fún mùsùlùmí wọn fún yín rẹsì wọn fún èyí tó jẹ́ àṣẹ títí àṣẹ ọlọ́run ba nínú ẹ̀sìn tiwa ni wípé ẹran tí a bá pa á láti ṣe bisimilayi Allahu Akbar tó bá jẹ́ pé wọ́n wá pe àáfàá pé kó bá wọn pẹran èyí tó jẹ́ pé bisimilayi Allahu Akbar áhà kí ló wá dé tà lè jẹ́ a gbọ́dọ̀ jẹ́ gífà lọ́lọ́run bá wí a gbọ́dọ̀ jẹ́ gífà lọ́lọ́run bá wí tí wọ́n bá gbé wá tí ò bá tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká gbé fáwọn tó lè jẹ́ nítorí pé kí ni kò ṣojú wa nígbà tí wọ́n pa á ṣùgbọ́n láyé kó ti ṣojú wa ìdùnnú ni gbogbo tí ń jẹ oúnjẹ láyé èyí tó jẹ́ haram la gbọ́dọ̀ bá wọn jẹ gẹ́gẹ́ bíi pé kí ni ọlọ́run ká má jẹ lẹ́dẹ̀ á gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run ká má jàjà á gbọ́dọ̀ débẹ̀ ṣùgbọ́n tí ò bá tẹ́ wa lọ́rùn tá a bá ti lè jẹ́ ẹ jẹ́ ká filẹ̀ ṣùgbọ́n yóò ní ká wá bẹ̀sùn wọn jẹ́ lákòndé ìnukùn wálé yẹ̀dín ẹ jẹ́ káwọn ṣe tiwọn lọ́tọ̀ káwọn ṣe tiwa lọ́tọ̀ ṣùgbọ́n ká wá kírètì fẹ́ torí pé lè pa wá pọ̀ ọmọ pawápọ̀ ẹbí pawápọ̀ ọ̀rẹ́ pawápọ̀ ilé ẹ̀kọ́ pawápọ̀ báwo láti wá ṣe é ìwọ ni kó o ṣe tiẹ̀ bọ́lọ̀ bó bá ṣe gbà lọ́dọ̀ Ọlọ́run ba ẹ jẹ́ káwọn náà ṣe tiwọn náà bá ṣe gbà lọ́dọ̀ Ọlọ́run ba ìwọ má pọ́n tiẹ̀ lé kó wá bàtí wọn jẹ́. tábàwò in a couple of days now àwọn wọnú January tuntun ọdún tuntun wọn ní àwọn kan ṣe cross over night pé àgbọ̀dọ̀ lọ ṣe àdúrà ká ṣe mọ́júmọ́ on the one ṣé mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ báyìí àbí kí ni Islam sọ. Ọlọ́run sọ náà Al-Qur'an Karim kulidi Allah aw da rakma ayama ta di falla li asma li usni wala anta jaharu bi salatika wala anta aftu bi a wabtagin bayna dhalika sabila wa kulli alhamdulillahi alladhi lam yata'is waladan ولم يكن له شريك في ملكه ولم يكن له ولي من نصره وكبر تكبير Ọlọ́run ẹ pè mí Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba ẹ jẹ́jẹ́ ẹ pariwo èmi Ọlọ́run ọba ọba yóò wá sọpọjọ kan ní kẹ́ ẹ pè ọba ọjọ́ kan ní kẹ́ má pè mí ọba ìjọjọ monday ní pọlọ́run jọjọ tuesday pọlọ́run ba gbogbo ọjọ́ tó o bá ti lágbára rẹ̀ pé ọlọ́run ba àti pé tẹ̀ máa pé ọlọ́run ba ní gbogbo ògbà kò wá sọ́jọ́ tá a lè pé ọlọ́run ba àwọn tọ̀hún tó ń lọ ṣe kí náà ń lọ ṣe wọ́n ń lọ bí ọlọ́run ba ìwọ náà àyè tó o bá wà jókòó sí ilé rẹ̀ bí ọlọ́run ba ibi kíbi tó bá kẹ́ ẹ mọ́ pé ọlọ́run kó bí ọlọ́run ba ń bẹ̀ ọlọ́run ba mi yóò gbàdúrà ẹ̀. kò sí ìwọ̀lú pé bí àyàn ti àwọn ṣàdá láago méjìlá òru wọ ọjọ́ ọdún tuntun gẹ́gẹ́ bí mùsùlùmí kò sí ìwọ̀ á dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ọba ò á kó nínú ewu a bọ́ sínú ìdùnnà gbogbo ohun tí ń jẹ́ ọjọ́ tọ́lọ́run ọba ni àwa náà láti sọ pé a kó lóṣù kìíní o a bọ́ sójú kejì a kó lóṣù kejì o a bọ́ sójú kẹta a wá ka oṣù náà títí títí títí títí títí aburú kan ọ̀kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò wá kan wa báwo làwọn náà ò ṣe ń dúpẹ́ pé kí ni o gẹ́gẹ́ bí oṣù tá à ń tẹ̀lé táwọn òyìnbó táwọn òyìnbó gbé kalẹ̀ láti bọ́ sí oṣù tí wọ́n ń kà tó bá ti ń dunnú ẹ jẹ́ ká jọ dunnú ẹ jẹ́ ká jọ yọ̀ ẹ jẹ́ ká jọ kúra wa kú oríire pé kí ni a mà tún dúpẹ́ èyí tá a tún fẹ́ bọ́ sí yìí ọlọ́run jẹ́ ká rí dáadáa ń bẹ̀ tá a bá pe ọlọ́run ọba talẹ́ntì ò fún wa láyọ̀ talẹ́ntì ò fún wa dùnú talẹ́ntì ò talẹ́ntà dúpẹ́ fún. lópin ìgbà tẹ́mi àti wo ò ti lágbára ọjọ́ àlágbára ọ̀sẹ̀ àlágbára lórí ohun tí ń jẹ́ oṣù alágbára lórí ọdún kan ẹni tó ní ọjọ́ tó lọ́dún òun náà ló ní ká pé òun ká dúpẹ́ fún Ọlọ́run wa ọpẹ́ náà lálọ́dọ́ á fi pé ọba tí ń jẹ́ Allah yóò ti dára lóhùn. àti wọ́n lọ dùn. àti láti dùn torí pé kí ni ó ní máa ń yẹ fún alùlọ́ bí àṣà àbí kan ń ṣàkárìtún wa amantun wa kanu lọ́hó ṣàkìrànà àlẹ́ ẹ máa dúpẹ́ fẹ́mi Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba ẹ̀rí jẹ́ dúpẹ́ fẹ́mi Ọlọ́run ẹ̀rí jẹ́ dúpẹ́ fọ́lọ́ èmi Ọlọ́run wa tó bá lè mọ yẹn dúpẹ́ fẹ́mi Ọlọ́run ba tó bá tún rọ̀ fún yẹn dúpẹ́ fẹ́mi Ọlọ́run ba torí a máa lè mọ ẹ̀dá láyé tó bá ń dúpẹ́ fún Ọlọ́run ba àfi di rírọ̀ ẹ̀dá sì lè máa rí jẹ tí ò bá dúpẹ́ fọlọ́run bá kó padà wálé kò sẹ́ni ló fi jáde pé à ń láti máa dúpẹ́ fún ọlọ́run bá ní gbogbo wa tá a bá sin ọlọ́run bá à ń láti kí ọlọ́run ọlọ́run lọ pé fàyín zavara kìlà fà ń zọ wá ìlà rọ̀bìkà fàrìgà lẹ́yìn tó bá sin mi ọlọ́run bá ẹ jókòó ẹ pè mí ọlọ́run bá ẹ bèrè tẹ bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá àdúrà táwọn tó ń ṣe àwọn náà dúpẹ́ fún ọlọ́run bá ni àwọn náà yọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ni àwọn náà tún bèrè oore mi ni èyí táwa náà tó wá ń ṣe láyé tiwa náà àwa náà dúpẹ́ fún ọlọ́run bá ni àwa náà yọ̀ fún ọlọ́run bá ni.